onílànà almustari alhadis kíra ti ń kọ́ nípa àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì tó so mọ́rọ̀ hadis tí a fara muhammad bin sari al-usaimin kójọ ọdún kó bá san fà lẹ́sàn rí ọlá ƙùrán al ọlá la ilaha bí tí a fà ń kọwa lọ́wọ́ nípa àwọn hadisi sahihu àwọn àmì wo ṣẹ́rù tààrífù sọ̀híhù bí záàtìhì àlàyé nípa àdísì sọ̀híhù fúnra rẹ̀ àti kààlá àkọ́ tí a fà gbé ní àdáàlà wọn ni ìsìkámọ́sí dín wọn mọ̀rọ̀á tàbí èèyàn jẹ́ pé èèyàn dúró déédé nípa ọ̀rọ̀ ẹ̀sìn kìí fọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ṣẹ̀rẹ́ lẹ́yìn náà ọmọ alúàbí ni kìí ṣe ẹlẹ́sìn nìkan ni a ó tún jẹ́ ọmọlúwàbí àárín ìwàkiwà ẹlẹ́ẹ̀kejì ó ní òun náà ni tamamu dopt òun náà ni pé pé ìhà nǹkan sórí rẹ̀ ó dúró déédéé mọ̀kúbítà nǹkan ni ó ní bisimilahi rahman rahim síbẹ̀ náà ni àbí bisimilahi rahman rahim afáàní àwọn alẹ́ yìí tó má al-ma'asirati al-subut al-mulaqat أو يكتفي إمكانها فأني سيد مديموني كونديشن كاتو بعديث صحيح ولي كتب أنت لو بعديث على شروط ثبوت الملاكات كفر لك أري راين أنت أكبر لو كوي أري راين أو يكفي إمكان بيقول لك أو سيسي أري راين أما انتو اللي كوي أري راين بيقول أقول لي أولو بعد أمام مالي أتبع على قولين أما فعل يأني يقبل مجمع قال بالأول البخاري إمام بخاري قال أول كي يريا كلوين يقول بلور في سئل يقبر إلى النبي صلى الله عليه وسلم يقول أن يتبع إليه ثلاثي أو يكتفي وقال بالثاني مسلم إمام مسلم يراه تبابا وماري tí wọ́n ní bàbá àwọn ọlọ́kọ̀ọ́lẹ̀ òun lọ́gbọ́lẹ́dùn sàábí tó sọ báyìí báyìí ó ṣe déédéé ilé ni Bukhari fi ju Muslim lọ ó di àwọn méjì àdísì wọn sọ̀híhù ni àmọ́ Bukhari ó ní shartul mulaqat sórí sórúntọ̀ ó di wà kàlà Nawawi min qawli Muslim imam nawawi rahimahullah ọsọ nù gbólò imam muslim pé kò ní kéde dandan ni ankara o muhakkikun àwọn afáàtún ní majìlá wọn pè ní muhakkikun àwọn ẹgbẹ́ wọn lẹ ọ̀rọ̀ muslim yìí kò jiná tó kò jiná tó kọ́ọ̀lá ọ̀ṣùgbà ìpé wà in kúnnà láà náà hakumu ala muslim bí a máa lè fi sọ̀rọ̀ yìí wọ́n yẹ pé àwa ò against imam muslim lórí ṣe tó ṣe lórí sọ̀rọ̀ yìí bí a za mazhab pẹ̀lú mazhab àìkú dandan nìkan kọrin nìkan ó lè yẹjùmọ́ òtárọ̀ وقفا قصيرة يتعذر مع وجود هذا الحكم الذي جوزه والله أعلم torí ọ̀pọ̀lọpọ̀ tíra tó náà kó ti lọ nù ẹ̀ ó mú ẹ̀skíìzì ìmọ̀ bá ní pàdé ìpú wá ń bẹ̀ inú òkúdájọ́ rẹ̀ eléyìí náà ni ó sì déédé tó náà sọ wallahu a'lamu wa mahalu hadha fi ghairi mudallis amẹ́lẹ̀ náà imam bukhari rahimahullah tabi'i tabi'i ni ya gbe bi aji joko ye kai ko ye afa yunus on lo gboro lọ́dọ̀ alayhi sallam ni sahabi èyí wá jẹ́ tabi'i te gba lọ́dọ̀ rẹ̀ muslim kò bá yunus láyé àmọ́ báyìí láyé ìjẹ́ tabi'i tó bá ní òun gba àdísí pé ẹ sọ wípé àfa yunus sọ wípé òun gbọ́tọ́jú sọ wípé tí wà ní sí ẹ̀bá Yunus pàdé tí bá ní ẹ̀bá Yunus pàdé onígbọ̀rọ̀ yìí wọlé pé kòkòrò yìí kàkú sọ yìí tánà yìí bá pàdé àmọ́mọ́ bá wọn ọmọ rẹ̀ àkọọ́lẹ̀ rẹ̀ pẹ̀lú writing ló jẹ́ kọ́ọ́lẹ̀ mórí imam Muslim gbogbo àwọn léńtì àmọ́mọ́ agbọ̀rọ̀ tàbí sọ fún wa fi wa pé kí ló jẹ́ wa lórí pé òun lọ́kọ́ lóòótọ́ arákọ̀ọ́lẹ̀ ọ̀dẹ̀ kí wọ́n wá bí dáa lójú lọ́kọ̀ ìkan tí Buhari ọgbà wọlé nù iná mi lè síkà làwọn èèyàn àwọn Buhari wà pé ara o àsìkò yẹn tí náà ti ṣẹlẹ̀ wọ́n ni kúndínlára nasa anìrìnàjá nínú káìdà wọn ni falamma àhásà fitna kúnna sánmù lánà rìjá lakum ó ní àìbéèrè nípa àwọn talọ́gbà talọ́gbà náà àìbéèrè àníbi sọ́kàlẹ̀ فلما حدث الفتنة قال الفتنة وأسألك تعمل يبقى فيهم حديث فقلنا سموا لنا رجالكم ادعوا عما أفاعي فقامت يكبر عمر إن كان من أهل السنة أخذه تقول أنه أهل السنة اللي قبل إن كان غيرهم نفرق معكم انتوصل مني أودي واحد والله تعالى أعلم أنا ضمن جواز جواز البيع أفاعي بكان طابي لكم وانككاني ọwọ́ afẹ́lẹ́ pé gbogbo ẹjú bá bèèrè pa àdísù ẹ̀fún ó jàwázà rẹ̀ ó di ìwọ́n jàwázà hù ó di náà ọmọ ara mọ̀jálì eléyìí ilé àgbà wọlé bí ọ̀rọ̀ tí gbà wọlé tí ò bá ṣe tó rẹ̀ àbí rẹ̀ amma mọ̀jálì bí hadisi àmá mọ̀dẹ́lìs ẹjí ń fi okò àfá àpamọ́ àbí tí ń tíjì okò àfá àní ṣe ìdájọ́ rẹ̀ fún àdíṣì rẹ̀ lè ti sáà rí pé àwọ́là mọ̀tẹ́sìl ilẹ̀ ma sọ́rọ̀ ha fi ìrìpìsìmá àwòrìwáyá ẹjọ́ pọ́ wà dàrẹ́ pé sẹ̀míìtù gbogbo ọbẹ̀ àwòrúhùyá àbí mórí ràáìtù kò sọ sẹ̀mẹ́tù ó tún lágbára bí ó káàlà fúlàn sẹ̀mẹ́tù wújú bí sọ orí inú wọ́n ni sẹ̀mẹ́tù fúlàn káàlà kó tó bọ́rọ̀ inú yàn orí inú ọwà bí ra ẹ́tù fúlàn fàlà àkádà àkádà ó di wallahu ta'ala alam ọlọ́kọ́ bá sàwọn afáàrẹ̀ pé o ní ẹ̀rí kọ́kọ́ sọ̀rọ̀ láìpẹ́ ní èrè ara o wọ́n yóò rọ fún adamu ìtìsáàlù sánà bí amúrẹ́ yìí a máa ma pé àdísì yìí ọkọ̀t sánà kọ̀ chéènì ẹ̀ ti já kọ̀ wà kó sọ́pọ̀ pẹ̀lú àwọn àmàlẹ́ méjì àhàdúhùmá aláàkọ́tà mímọ̀ pé báyà àdísì chéènì ẹ̀ ti já عالمين بأن مروي عنه مات قبل أن يبلغ الراوي سنة تمييز أنت بعدي سوالي káwọn ọmọ bíi four years old ní àbí five years old ní ẹni tí wọ́n bí yẹn ní lápẹ̀júwe wọ́n bí yẹn ní nineteen ninety bí nineteen ninety àbí bàbá yà á síbi tààlímù mọ́lá bọ́kàlùgùnmí ọwá náà ń gbọ́ pé mẹ́làbọ́gá rọ̀lú sọ wípé at the age of three kò tí ìgbìjẹ́ bí tamiz mẹ́làkún 1992 àbí ọwá náà ma three years bàbá ẹ̀wà fà lọ wáyà ah, tí wọ́n ní bàbá mi lọ́dọ̀ mẹ́làbọ́gá kò bẹ́ẹ̀ bí fine àwọn mẹ́làkún sí ìdájọ́ báyìí pé báyìí báyìí ah, ọ̀rọ̀ rẹ̀ yẹn kò sí ti sáà sí pé ọpọlọ rẹ̀ kéré ju kó lè bá àmàdájọ́ ẹ̀sìn ọ̀ ó di torí wọ́n pè ń tẹ̀mí yìí zìnà alẹ́lẹ́mọ̀ bíi andan mọ́rùwì ànùhù pé ẹni tí a ń gbà rọ́ rẹ̀ ẹ̀ mọ́ra bọ́kà gómi nìyẹn máa takabla an yẹ́bùlùkù ráwí sẹ́ni tẹ̀mí yìí kí ẹ tó ló ń gbà kó tó débi kó dé mọ̀ tó yàtọ̀ sí òsì sani huma ẹlẹ́ẹ̀kejì wọn àyìnà sùn ráwì àwọn ahadul mu'aimmat hadith ala anna lam لم يتصل ما روى عنه قال كنوا وان وان غبا ديسي وا ان وا امام وغبا ابا وان تعالى دا pẹ̀lú ko pé en tí ń sọ̀rọ̀ yo kò tí tó en tí pé ó gba hadith lo le tó gba wa yin ó jẹ́ ọ̀kan shuzub ìjọba tó ní lọ́tọ̀ shad ya pé no ẹ̀kọ́ hadith pé adam shuzub àbí ẹ̀kọ́ ni kí náà pín ṣùzúl an yukhalifu síkà man huwa arja minhu ẹni yìí síkà ni a mẹ́rin dáadé tó wà mọ́ awsaq minhu ẹjọ́ pé síkà tí ẹjú tí ẹ lọ ọ̀rọ̀ yukhalifu kọ́rọ̀ rẹ̀ wá takò kọ́rọ̀ rẹ̀ wá takò ó di yìí náà imma bi kamal adala ó jùlọ

نعم نعم والشذوذ بمنك أن يخالف الفكة من هو أرجع منه kọ́yẹ́ pé kọ́ máa kọ́yẹ́ ọ̀rọ̀ rẹ̀ yà pa síkà lòun náà àmẹ́tọ́ pé ọ wà áùsàk ìfúnjẹ́ ńlẹ̀ tí ẹ dú tiẹ̀ lọ kọ́rọ̀ yà pa rẹ̀ ìmọ̀ bí imkan àbí kamal àdàlà nígbà pé ẹ̀dúró déédéé tà yìí ó dúró déédéé lòun lọ وكثرة العدد أبانا توانبا باديسي تيلي وا أقوى جوانا تيلو وني كانوا ياتو أنا بمفع بوا بكنا وياتو انتي أودين أو ohun gbọ́dọ̀ ẹni tí wọ́n wa kò bá pàdé ilé ilé wa pẹ̀lú ẹ̀ gbogbo àwọn náà wí zára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnjọ́ kan wálẹ̀ yìí tó wá lọ́dún mọ́lá bọ́gà kòmíjọ́ kan kọ́ wá ní ọ̀sọ̀ báyìí ẹni tó wá ń lọ lé kí ó mẹ́jọ ojúmọ́ wá sọ̀rọ̀ sí kàlẹ̀ àwọn méjì ẹnjọ́ pé ń lọ mẹ́jọ ojúmọ́ ọ̀rọ̀ rẹ̀ jiná ju kí ni ọ̀rọ̀ tó lè yẹ pé àgbàtọ́ àwọn ẹ̀kọ́ níṣẹ́ ẹjọ́ fún ilẹ̀ ìdánwò kékeré kan sọ̀rọ̀ sí mọ́lá

lọ́tọ́jú ayé ló bí ní láàfàlà ní èkúté ẹwà àwọn àlejò òkúté ẹwà kọ́ àwọn gàgà lábínú báyìí dúró mọ́nu lábínú wọ mọ́tò rẹ̀ lọ́ba wọn tẹ̀lé pàpàdà àtìlẹ́ ní àwọn adìmọ́ afẹ́fọ́ ọ̀gá àwọn Khalid ní jẹ́ wọ́n ní kẹ́kọ̀ọ́ tẹ̀lé ní àwọn abúlé mẹ́ wọ́n ní wọ́n ní lọ́bẹ̀ẹ́ ọwọ́ anú fẹ́ fóònù mùsùlùmí ẹ̀fín rí olóò fẹ́ fóònù lé fẹ́ fóònù sàwùdíà ìgbà yìí united ló dẹ̀ lọ ẹwọ̀n ló bú sùkọ́ báyìí ní united rẹ̀ àbá àmúbágbé lọ united rẹ̀ dìnnà sílé mẹ́rin àbúkà gómi àbá lọ sí united rẹ̀ nígbà gbogbo kúmọ̀lú àmúbágbé bàbẹ̀ àbí ìrù wọn sì wà nù ọkọ̀ àmìrì ẹ̀rọ nígbà tó sọ pé òun fẹ́ fóònù lé àmìrì ẹgbẹ́ fóònù lẹ́kọ̀ọ́ lánàá ká tó kó lẹ́kọ̀ọ́ lánàá ó bá náà mẹ́sẹ̀jì kìtàkì ká tó ń fẹ́ fún bàbá òun ni ó bá wọnú búùsì ẹ̀ ó bá fóònù bani ya abata kunna fi baladin madinati kaduna kuntu laka amfinan fi lagos وفي متر والعين الآن في متر في كدونة أني وبابامي لنا مسلمون يقولوا روعة وعنين لو كنتم في ليغوس lónìí àtúwà ń lù kan gbínkà lójú tó rọ̀fà ẹbí ẹbí ti mẹ́sẹ̀jì lónìí fún bàbá rẹ̀ ní orí àtọ́jù tí rọ̀ gan ni mẹ́sẹ̀jì tó fún bàbá rẹ̀ èmà ní kójú ọrọ̀ bí kàrá yàtọ̀ rọ̀ bí kàrá lónìí èmà lọ́dọ̀ tí wọn. wọ́n jẹ́ mo ní ò fún wọn ní ìròyìn tó fẹ́ fún wọn ní ó ní à òun fẹ́ kójú ọrọ̀ náà ni ojú ọrọ̀ àti rírọ̀ òjò nǹkan lọ́dọ̀ tí wọn. àwa ni yọ́ra pé ó mọ́ wa láà ọlọ́run ṣàánú wa sójú ọ̀rọ̀ ìgbò wa so n bá gba kọ̀rọ̀kọ̀rọ̀ yìí n bá gba abáluwalẹ̀ mọ́lẹ̀ ní bá ní òní sọ́kalẹ̀ ní kọ́lìdì ah, eh, ọ̀gá wa pé àmúrùkà àǹtẹ́zàn ń fọ́lá tẹ́kọ̀ òsì kó sọ́kalẹ̀ ó bá sọ́kalẹ̀ bá sọ́kalẹ̀ bá wọlé bá fi wọlé bàbá bálàn palọ̀ náà máa sọ́lé mẹ́rin kí ló dé sọ́sí báyẹn ní kojú àwọn olè lóko mo ní àbáyé lọ yàrá yìí wọ́n lè wọ̀ láì ìgbẹ̀tẹ̀ ló mú un tẹ́wọ́n bá gbóòjù bá lọ ọlọ́run gan wọ́n kà sọ pé àtinubu tinubu tinubu pé wọ́n bá sọ fún máyì máyì wọ́n ni ah, alaka ọ̀rọ̀ laka ọ̀rọ̀ bá di mara wọn inú máyì wá dùn ní sẹ́rífì mana bá tiwara lè jò nǹkan bá tó wọn من تأتي إلى المملكة من يعات إلى المملكة إذا جيت إلى سعودية اتصل بي بجدة سآتي بسيارتي كبيرة واسعة من المتال أدخل المتال وأخذك إلى بيتك قبل أن wọ́n ti bá dé mọ́mílákà tó bá dé jíjà kọ́pù ohun owó gbé mọ́tò tó tóbi tó fẹ́ owó gbé wá pàdé wọn ní airport owó gbé lọ sílé òun kóhun tó gbé lọ sílé ibi ìlú wọ́n bá dọ̀rẹ́ pẹ̀lú maryland gbọ́dọ̀ akọ bẹ̀ ní wọ́n dúpẹ́ lọ́wọ́ mi ìgbà dúpẹ́ lọ́wọ́ mi pé tí ìwà ẹgbẹ́ gbóhùn lọ ni ojú tó ìròyìn tó balẹ̀ máa ròyìn mánà ní Saudi àpérò ìbúrúkú lọ́wọ́ máa ròyìn yẹn èmi ò sí àmà pé ń gàgà lọ́sọ̀rọ̀ sí mánà mo máa pé kì í sèse sí mánà ni kẹ kórí àlejò kọ́ wọ́n àti Tinubu sáì lọ́bẹ̀ lọ́bẹ̀ ṣẹlẹ̀ ń tọ́ ṣẹlẹ̀ nìyẹn so ẹni tó wá ní mánà ń jọ yẹn ìròyìn tí ó fi ròyìn mọ́ sápé kò irú mẹ́ẹ̀ tí ó bá rí àǹfààní àti tọ̀sílẹ̀ ìròyìn tí ó máa ròyìn mọ́lá nìyẹn ẹni tó wá pẹ̀lú mọ́lá gbogbo mú láàzámà pẹ̀lú tọ̀sílẹ̀ yóò máa ròyìn tí ọ̀rọ̀ mi yẹn yẹn àbí ọlọ́mọta fọ̀rọ̀ yìí wa. nam misaluhu irú ẹ̀ hadith abdullahi bin zayd في صفة وضوء النبي صلى الله عليه وسلم ni hadith abdullahi ọmọ zaid nípa sífà bó ni annabi masu salwala annahu fi annabi sallam masa bi rafihi bi ma'in gairar fadlu yadda fi annabi sallam fi omira orí pẹ̀lú omi ní tí è ṣe tó sẹ́kùn màtọ̀ fọwọ́ ó dìyìn عثمان فقد روى مسلم بهذا اللفظ قد روى مسلم ما مسلم حديث وقت اللفظ عن طريق ابن وهب نيلو لدو عبد الوهاب رواه بيهقي من من طريقه امامنا بيهقي نبعو وهبنا ايضا باللفظ وقال انه اخذ باذني ما عن خلاف ما الذي اخذه براسه ipe náà tó fún mi yàrá rí ó wá mú omi míì ló fi nu etí ẹ̀ kìí sọ omi ló fi ra orí yẹn ló fi nu ló fi ra etí ẹ̀ ó di yín so ìbámu bẹ́ẹ̀ hàkí àti ìmáàmù Muslim ọ̀rọ̀ wọn yẹn ti kí ni ọkọ̀ lóra àwọn àbí fọwọ́rọ́tì bẹ́ẹ̀ hàkí ṣáàzì àtọ́fẹ́ ìmáàmù bẹ́ẹ̀ hàkí àdìsí rẹ̀ yìí ṣáàzì ni nítorí kí ni لأن روايته عن ابن وهب سكة lóòtọ́ راويه أنت بعوا بأن راويه أنت بعوا عن ابن وهب لولا من السكة لكن مخالف لمن هو أكثر منه أما أروي أنت كنت مو أكثر سكة لبلا بتيلو حيث روى جماعة من عن ابن وهب باللفظ روايات المسلم ترى مثلا بعض إمام مسلم وقبه ودي وعليه لوري ليه فرواية البيهقي غير الصحيحة أنا رواية إمام بيهقي كيس يعليس بسعملانين وإن كان رواة الثقات يبقى وتعريه أو سوف تعملانين أما لعدم سلامته من الشذوذ قل أقول بإجاري لطو أو إمام بيهقي لك لطو أو أرى وجماعة تقبو تقبو أبي لو في راوري هنا لو في راوري etí o di yé wallahu ta'ala alam naam wal ilatu qabiha ilà àtọ́pamọ́ ló máa sọ̀rọ̀ ìfúwa ń gba gbọ̀ngbògbà nípa àwọn àfà ọlọ́ọ̀bá kó kó sànù wa ẹ̀rí àwọn tí wọ́n ń ṣèdájọ́ a ìdí táwọn àwọn àfáàrẹ ti ṣe ìdájọ́ ẹ̀ bí a bá lè kàrí àdísì jìnà àdísì ẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan táwọn tó ń fa ń Kaduna ẹ̀ ẹgbẹ́ àwọn àfáàrẹ ti ka gbogbo àwọn tíra yìí lọ́fà táwọn ọmọ fi sọ̀rọ̀ tí wọ́n ìwọ́tọ̀ ọ̀ka gaba yìí ọkọ̀ máa kàrọ̀ sọ ìgbẹ́ muslim lọ́gbà wá ó di ẹja máa kà lọ kálí ẹja kàdí kàdí sọ̀rọ̀ díẹ̀ náà wà ìlọ́tọ̀ káàdì ha èyí يعني تبين بان الضعف في حديث باب القدح في قبوله kọ́kọ̀dà wà láhàn lẹ́yìn ìwádìí ń fi àdísì pé a ilé ni ààyẹ tó wà níbi tá fi gbà wọlé o bẹ̀rẹ̀ ìjọba yẹn náà ná o mú kọ́tẹ̀ kọ́ kárí pé àdísì ọkọ̀ sí bì kan àwọn mọ̀kófùn àbí mọ̀kófùn ni kìí sí marufóòni sí abdurrafi kí ni mọ̀kófùn mọ̀ọ́kóf oní àwọn mọ̀ọ́kó kárí mọ̀ nǹkan tẹ́ òní ó di ẹyin ẹni ọkọ̀ tí bì kan nínú àwọn àríwáyà rẹ̀ àwọn mọ̀ọ́kófù ní àbí mọ̀ọ́kófù ní kìí sí màrúfó òní mo ti fún yín láǹsà ẹ kà sọ ni kọ̀ọ̀yà kí n sọ pé kìí sí màrúfó ni kí wàá ní túmọ̀ rẹ̀ كوكوس كوكوس موقوف منقطع النقاط موقوف ني حديث كو صحابي وصره كسوا قال النبي لو صبي يبي ودو دو لو صحابي موقوف وقف عند الصحابي منقطع النقاط ودي لا ني ني بيره ني بيره وكني وما يرضى بك ودي نور الدين كبيرو نزكو فكاسي دانكايو فكاسي دادا ودي ó ní bí an yìí tẹ̀bẹ́ yẹn náà ná ọmọ mú kàtì àwọn ọmọ òkò àwọn an náà ráwé fásitì abẹ́rẹ́ tó gbà wá fásitì tí máa mú sìgá àbí máa ń ṣeré pàtí òwúlò pẹ̀lú àwọn obìnrin olóbìnrin ó di ayé fásitì ni ó di pẹ̀ntọ́gbà wá fásitì سيء سيء الحفظ يكان كذول اللي وقلنا او مبتدع لهم بلع يعني ما تبلع تقول ايه آية نارية ولم يبهت يا ولي قلن او حديث يقوي بدعة او بي اما ما حديث يا عبا حديث يا ان فون بدعة الاكبر يعني او فون بدعة الاكبر بدعة تنسي لو فون الاكبر ونحو ذلك فلا يكن بحديث بالصحة إنئذ الوعد عن أبي صحيحني لعدم سلامته من إلة القاضي أدريكم من بيعيك تقعمه قل لعقوم بعدم سلامته من إلة قل لعقوم بعيك تقعمه مثاله أكجوه روه حديث ابن عمر رضي الله عنهما حديث عبد الله بن عمر رضي عن النبي صلى الله عليه وسلم قال لا تقرأ العائد ولا جلب شيئا من القرآن فهدي بان سنكوسو àbí ẹni tó ní jẹ́nàbà aláàpọ̀lọ̀ kàkàkánù kùrán ẹ̀rọ bàbá ṣe ìdájọ́ ipẹ́ ẹni tó ní jẹ́nàbà alá ó lè kàkàn ipẹ́ tó ń ṣe áìdì ó lè kàkàn abẹ́ tó ní jẹ́nàbà alá ó lè kàkàn àyíbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀wọ̀ àdí ìtìwọ́n lónìí àwọn afáàmì ni ara wọn lè kà ògùn ọlọ́rọ̀ tí wọ́n pé àdísì yìí kí ló fà kàbíráwá ó tìrìmìzì imam ibn wakala la na'rifuhu illa min hadith ismail min ayas تعريف الحديث هي أعري بعدده إسماعيل وما عياش عن موسى بن عقبة عن موسى أم فظاهر إسناد الصحة انتواها إنه إسناد الصحة أحا في حديث لكن على الذي أن في رواية إسماعيل من الحجازيين أما أعرفك هاي عيوان بيت وقمان به إسماعيل يرى حجازني أولي ضعيفة حديث إليه أولي حديث إليه وهذا منها إليه وأنا حديث إليه العلة غير قادحة لم تمنع من سيئة الحديث أو حسنه àmọ́dọ́ ayé pé ẹbá rí pé ilà yẹn kiri tó pamọ́ ni eléyìí lè adẹ́mi sàlámàtì yìí turukọ̀ là ìtàgbà yóò kọ́ dùgbọ̀ lè adẹ́mi sàlámàtì àni ilẹ̀ tó káàdì àkọ́ là bí ayé tó pamọ́ فإن كان إلى الزيارة قادية لم تمنع من صحة حديثي فإن إلى القادية غير القادية تبقى حياة عليه كيسي تقمني لم تمنع قفوة من صحة الحديث أو حسنة سوف حديثي صحيح يا أبي حسن بجمع الله مثاله إلواني حديث أبي موسى أيوب الأنصاري حديث أبي أيوب الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان خذوا ما شعر عن أبي خذوا ما شعر عن أبي ده مسلم قولي من صام رمضان ثم أتباعه ستة من شوال كان كصيام الدهر عندما بقى رمضان سبعة <coughs> عبد ما فاتي إنه شوال دين يا ذكري قد رواه مسلم بين إمام مسلم بعواه أن ترك سعد بن سعيد لدى سعد بن سعيد وعال الحديث وعطل أي حديث به لأن إمام أحمد ضعفه Ali yẹn imam ahmad ní hadith da'if ni n ta wí pé nǹkan tí imam ahmad wí rí imam muslim ò rí imam ahmad àfà lọ́jọ́ fún imam muslim ó yẹ ṣẹ́dọ́ bá rí hadith tí imam ahmad sọ pé da'if ni lọ́dọ̀ rẹ̀ àwọn ṣàwárì kí ni bí imáàmù àmà mùsùlùmí ti adélẹ́yìn tó ní àdìsí sọ̀híhùn lọ́dọ̀ tiẹ̀nu àmọ́ lọ́dọ̀ tó àfáà rẹ̀ torí ahmadu àfáà lọ jẹ́ fún imáàmù mùsùlùmí àti imáàmù Bukhari ẹni tó ní máa ń pa gbogbo eléyìí tó fi wọ́ọ̀ tó mú tó kẹ́lẹ́ pé rawahu muslim muslim fi náà wà alùkùnmù sàlám tẹ̀lá ọ̀rọ̀ tó àfà sọ kúgbé a fún ọ̀rẹ́ excuse ni mo sọ fún ẹ pé bóyá Imam Buhari Imam Muslim lápò rí ní tí àfà rẹ̀ rí òun lè má rí ti mẹ́mọ́ ahmed afáà ló ń jẹ́ fún mẹ́mọ́ mọ́sùlùm fún ẹ̀kú sí lọ́nà ìmẹ́mọ́ àgbà gbogbo wọn pátá ìmẹ́mọ́ àbú hanifa òun kò bá wọn gbé madina kò bá wọn gbé maka kò bá wọn gbé misra iraq ló ń gbé ìmẹ́mọ́ ahmed ìmẹ́mọ́ maliki òun ni ìmẹ́mọ́ alálò dárùn hijira olójókòó madina wọ́n pọ̀ ìmẹ́mọ́ dárùn hijira bàbá àgbà yẹn wọ́n pè ní abul fuka bàbá wọn kíkí o ìmẹ́mọ́ maliki wọ́n pè ní imamu daru hijira imamu daru hijira yìí imamu ọkini shafi'i ọwá kí ó lọ́dọ̀ madina tí wọ́n madina kó dáńgbà tí ẹtùgbà ti tàgbàrà ti kúfà tí president kúmọ̀ bá kúfà ní ara ọ̀ alẹ́ ilmu yóò ta wà láyé àti ìyẹn máa lè bá mà ìwọ president bá bẹ́ wá sí madina ni ibi ma ti madina kọ́ ní ó di imaamu shafi ló wá jẹ́ àfa fún imaamu ahmed imaamu ahmed ibn hanbal imaamu ahmed òun ló wá jẹ́ àbí àfa fún imaamu buhari àti muslim sọ́wọ́n ìgbẹ́ ìgbàlù kàtí imaamu ahmed rí imaamu buhari ni mari imaamu muslim ni mari gbogbo tó ń gbà wá ń sọ híhù ní bó sì ti rí náà <clears throat> ó di yẹn sọ̀rọ̀ fáwọn afá sọ ó wọlé amọ́tọ́ bá rà àfa mi ọmọ àbọ̀yọ́ tó rí nǹkan míì òdìlọ́bà ṣéwù islam bin tẹ́mìyà rahimahullah ó sì tíra kan ó ní raful mala'im anil a'immatul alam tíra náà very very important bá ń jẹba ráyìn lọ́kàn ní bá rí màá rà wá káàkà ó ní síbẹ̀ náà ni raful mala'im ìgbé ìbáwí kúrò ó ní a'immatul alam kó fún àwọn àfà ńláńlá ẹ má wí ara ó ní títà àfà ńlá kan bá sọ̀rọ̀ ṣe sòrò máa máa máa máa bí ààrùn jákà kọ́mọ̀ mi lọ máa lọ máa lọ ọ̀pọ̀lá rí tó wù yẹn ìwé lè ó ní yé hmm. hmm. àwọn ìmọ̀ àwọn òwò wá ọ̀nà ẹ̀ wọlé káwọn fi gba àdìsí ọ ṣe àwa rí àdìsí ọjọ́ kọfí ti ìmọ̀mù ọrí àti mùsùlùmí àwọn tí ìmọ̀ àwọn tí ìmọ̀mù àwọn àtùkù wọn lọ. ẹ tọ́lúmọ̀ ìfún. nípa sáyidà pé wọ́n ti gba ọ̀nà táwọn gba àdìsí wa pé sọ pé ìdílé sábà ní pé ẹ̀yìn náà sàlàyé fún wa pé ìgbé tí wọ́n bá ní pé wọ́n máa mú nípa ọ̀rọ̀ tí ìmọ̀ bùkọ̀ ìdàgbà wọn nípa àníṣẹ́lá ó ní àwọn atáwọ̀ àwọn ẹ̀sán wà pé kò ní ọbẹ̀ yẹ tó jẹ́ pé àwọn àwọ̀fà ni ìdí wọn sábà mú yọ ní pé ìgbà tí wọ́n gbé síke àwọn àdìsí wọn wọ́n rí pé kò sí kò sí pọ́ọ̀tì níbi ọ̀rọ̀ àdìsí wọn pé àdìsí wọn gbà àdìsí wọn tí wọ́n lẹ́nu láti rí pé àwọn èèyàn yẹn sábà fi ń ṣètò àwọn pé ọ̀rọ̀ ọ̀pọ̀ ní ìsọ̀rí. àwọn èèyàn lẹ́bùn wọn ni àwọn èèyàn lẹ́bùn wọn ni mo sọ fún ìjòkó yẹn bá bá rántí mo láwọn ará Morocco mo á tà lọ́dọ̀ fi wọn ó sì ní ẹ́ eh? yẹ́mi sọ́jọ́ ọ yẹ̀mí ó rí wọn àwọn èèyàn lẹ́gbùn kálukú ni wọ́n kú jẹ́mọ́ àwọn afáàyàn bá sọ̀rọ̀ ẹ má ti ọ̀rọ̀ wọn dànù wọ́n rí rí yóò bá náà sọ̀rọ̀ kan àwọn yóò bá yóò làákà yóò bá ooo làákà yẹn pọ̀ wọ́n ń jẹ́ jókòó ó rí bọ́mọdé bá gbogi ó lè má rí ìwà wíwẹ̀ àwọn kánà wíwẹ̀ àwọn kánà sọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni ó ti yẹ o ní sùdà kò sọ̀rọ̀ nígbà bá. ó ti yẹ yín inú ọkọ̀ lọ́wà ó ti yẹ yín irú ẹ̀ lọ́dẹ̀ ń bá pàdé yìí ó di eyín níjó ní sáà sọ́rọ̀ ń pa tẹ̀kbíìrì bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrìn òjò láyé jẹ́ sáà ń pa tẹ̀kbíìrì kí èèyàn sókè mo sọ pé pé sheikh albani rahimahullah òun ní kí ẹ máa bọ́ sókè lẹ́kàn àbánú àwọn àhàdìs tó ń gan án mú wá àdìs ọkọ lẹ ló fi sọpọ́ tara rẹ̀ ọjà àbámgbà tí bàbá bá fẹ́ mú wá pé gbogbo ọ̀rọ̀ lè gbọ́ ó mọ́ ní sọ pé tó ní sọ̀hí òyì èwo lè yẹ́wà tẹ̀lé afá kabiru ó ní gbogbo àdìs tí ilẹ̀ máa bọ̀ albani rahimahullah òun ní sọ pé gbogbo ọtí máa ń fi àdìs balẹ̀ ìgbà fà mí ló wínú tíra mí o òun náà ló wínú tíra kan náà ó ní yẹ bó ti lọ nìyẹn ọ̀la òtà náà mà fà. tó mbọ́ ni wọ́n ní gajigari kàdúlẹ̀ náà on misal adi misaluhu irú àpèjúwe àdìsí àbí ayúbọ̀lá ansari أن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان عند بابا رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر بين دبا ويدكني بابا بفرسي فقد رواه مسلم بين ما مسلم عن طريق سعد بن سعيد عمر سعد بن سعيد وعلى لا وعلى الحديث بيقول ترى يا حديث لأن إمام أحمد طول إمام أحمد ضعفه أن ضعيفه وعابي إلا غير قادحة إلا عاية كذي توهني كذي تقماني أفضل أدين لأن البعض الأئمة تبقى لمنا مع أئمة أما فا وفقه ولكن صحيح عزيزة العمي ولأن له متابعا لين أني أمتتلي

ọdíyé pọ́sẹ̀ lọ imam ahmad ibrahim nítorí wọ́n máa sára yẹ́ ọ̀rọ̀ yẹ fún gbogbo ẹ̀yìn bá ọ̀rọ̀ yẹ yìí bá hàgbà mú ọ̀rọ̀ dr dẹ́tì yìí ọmọ fi sàpèjúwe ẹni tó ma doctor ní 30 years ago bi years ago tó wà máa years ago yóò ní ah, week bàbá yẹn week bàbá yẹn ó ní ma ní 20 years ago bí ti àwọn ìwà ọgbọ́n gbà tó wà ní sàgbó òde ó mọ̀ pé àà ah, ah, ọkùnrin lèrè ó di ìṣẹ̀lẹ̀ kẹ́lọ́ wá ṣẹlẹ̀ sí dókítà tó fi wá di ẹni tó pè ní ọwá week ó di mú ṣẹlẹ̀ wá bí àwọn gbà náà àwọn assassin sí kó wọn lè pa ọmọ ìlà ó di bó ṣe rí nìyí wallahu ta hadith Bukhari àti Muslim lọ́dọ̀ ti wà ní pàápàá ní West Africa nígbà yìí àti nílẹ̀ lágbáwá òun ló fi tẹ̀ nílẹ̀ jù àmá àdísì Buhari eh, àti Muslim kò tó bẹ́ eh, sọ̀yí Muwatta Malik tó lọ́wọ́ ara Morocco tán wọ́n pé àwọn àfá àgbàlá wọn jẹ́ fáwọn ilé ó ní wọ́wọ́ nǹkan tó fẹ̀lẹ̀ nísì ìlú alájì ní ìsàpèjú ní wọ́n mọ́ pa kọ̀ǹpútà ọ̀ kọ̀ǹpútà ayé kíláàsì wọn lò ayé analog ayé tiwọn analog ní táwọn ọmọ yẹn mọ́ nípa mú ń parẹ́ o ọmọ ẹ̀jú kò nulé yóò ṣe báyìí yóò ṣe báyìí jẹ nítorí màá bá amẹ́ríkà sọ̀rọ̀ <clears throat> alájọ lè bá lọrin sọ̀rọ̀ ńgbà mi ó di yẹ bùsẹ̀ lọ nìyẹn bẹ́ẹ̀ ni bàmí nǹkan kan kàmí ẹ̀yìn mọ́mọ́ ń parẹ́ bẹ́ẹ̀ ni. àbí kí so àwọn àjọ pé àìmọ́ ń pa typing àbí mẹ́sẹ̀jì yẹn pípọ̀ mọ̀kàn rárá o àsìkò tí ẹ̀ tọ́gbà ní ní táwọn Imam Bukhari ṣe àsìkò tí wọ́n tọ́gbà ní àkọọ́lẹ̀ nígbà yẹn ó tún easy ju àsìkò àwọn Imam Ahmad lọ bẹ́ẹ̀ pàtà wọn kọ lórí awọ wọn kọ sí lórí egbò wọn kọ sí bẹ́ẹ̀ pàtà wọn lè dé lórí kíní ẹgbẹ́ kíní ẹ̀ slave ẹ̀mí wà náà ó di so bó ṣe rí nìyẹn ó di kò bí pé gbà wọn ní nǹkan sínú slate yẹn ó wà authentic jù jọkọ sórí àwọlọ ó di yẹ wallahu ta'ala alam. wa alaikum salaam. nínú àlàyé tí wọ́n sọ níbi hmm. wọ́n pé ilà tó wà mẹ́rin hmm, bí ẹ̀rọ skáwé. nígbà tí ò wá pamọ́ sínú òjò kí kò rí ni òun ò rí ẹ̀ kọ̀pamọ́ lọ́lọ́ sí imam ahmed oye imam lẹ́yìn àsìkò tí ẹ̀ mọ́sọ́ wípé àsìkò tí ẹ̀ àsìkò imam muslim ìkẹrẹ ti ìyànjú pẹ̀lú ayílà ti kọjá lọ àmọ́ àsìkò sí imam ahmed òun tí wájú imam muslim àsìkò tí ẹ̀ nǹkan yẹn hàn ó ti yé. láti tó sọ pé nínú àlàyé náà tó sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pàṣọ gbà pé sọ yìí bẹ́ẹ̀ àwọn àfáà padà ṣẹlẹ̀ láyé àwọn tábì yìí ọkọ̀ ju àwọn àfáà wà láyé àwọn sàábì lọ àwọn sàábì jiná jù wọn lọ àmọ́ àfáà wà láyé àwọn sàábì kò tó àwọn àfáà padà ṣẹlẹ̀ ní ìsìtakùtà wà yìí nìsìn ọ̀fáàlù kùrán pẹ̀lú aspirat pàṣẹ àdébí sílám ìwé lọ́pọ̀ jù ṣé ní ọmọ ìfàjì náà jù wọn lọ́dún àmà aláwọ̀ wo ọ̀fáàlù kùrán nìsín wọ́n pọ̀ afáàkà afáà abdulrahman ń sọ fún àwọn èèyàn yìí kàkàkàkà àdínì tí wọ́n ní ọ̀rọ̀ sidna usman radiyallahu anhu ló introduce irun jùmọ̀ ẹlẹ́kìjì ipe ń gbà tí spíkà ti wà ní ìsìn kò yẹ káwọn ká lo ọ̀rọ̀ Usman yẹn má ẹgbẹ́ kan máa wí o wọ́n ń gbà tí spíkà ti wà ní ìsìn Usman lo ọ̀ntúrúsì irun ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn yẹn lè bá àgbà gbọ́ nígbà táwọn yẹn pọ̀ kó lè bá máa gbọ́ ni so ń gbà tí spíkà ti wà ní ìsìn a níbi irun ẹlẹ́ẹ̀kejì má irun aláàkọ́ ẹ̀kẹ́ náà ti tó which means àsìkò sí ń gbà táwọn òfúrásì Kùránì ti pọ̀ gbogbo koran ta kọ́lẹ̀ yẹn kásùn wọn náà tí òfáàsọ wà láyé tí wà ní ìsìn ọpọ́ ọmọ ẹ̀kọ́ fẹ́ta gbolo tọ́wọ́ tó fẹ́ ní fẹ́sẹ̀ tó bá rọ́kùnrin olóbìnrin tó di fún ṣe rí nìyẹn ọgbọ́n ori ò ṣe O di bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam wa alaikum Hmm. o àti òfàmọ́ àgbọ́kàtọ̀ ilà tó kéyìn tẹ̀tẹ̀ wà lórí ìdájì kó lọ́wọ́. ó ti yé ni o wọ́lọ̀ ṣe ọwà wọnú ìmáàmù ahmad lọ ìmáàmù ahmad adé o kí ló ti pàdé sí ní dọ̀if o lọ dá o ohun ahmad àbí ọ ó wà lùgbà ìmáàmù ahmad wọ́n wà wọnú ahmad lọ mẹ́nu kọ̀mpútà rẹ ni o inú tíra ni ó lùgbà ìmáàmù ahmad hadith àbí musa láti àríkí lórí sí irú ọdẹbi tí dr kúnlé tọdẹ tó lùkọ ìpínlẹ̀ ó ti yẹ o gbígbọ́n lọ́gán nù bí i tọ́wọ́ gbọ́n sọ pé ìlà náà ni pé ìmáàmù àwọn gbọ́n máa mọ́dọ̀ sọ pé ìmáàmù tàwọn láti ìmáàmù wọn yẹn ìmáàmù Malik àfá àtàwọn sọ fáwọn pé àwọn àfóhun ní àwọn yẹn gbà àwọn àwọn sọ pé àwọn àfá àrẹ tó ń sọ ohun ìmáàmù Malik àwọn àfá àwọn àfá àti Imam Malik àwọn tábìí àwọn wọ́n láwọn ìgbà àwọn náà sọ́wọ́ pé àwọn ọ̀rẹ́ ènìyàn kan tí máa gbàgbọ́n tó síwájú àwọn nígbèrú Madina àwọn tábìí kò rẹ̀ sílù tí àwọn sàábé jókòó tó Madina nígbà mọ̀jọ́ ọ̀tẹ̀ ọwá gbẹ̀lú ọwá bá bẹ́ẹ̀ lóòtọ́ tí gbọ́gbẹ̀ bí wọ́n yìí bá yẹ́kọ̀ máa